kọ́ sẹ́yìn. mákindé ṣe bẹ́ẹ̀bẹ́ láìrò ká sọ fún àwọn ayé ká ṣèlérí ká mú ṣe kó dẹ̀wà gẹ́lẹ́ bá a ṣe sọ. òun ló jẹ́ ká máa yin gómìnà ọmọ mákindé tọ́pẹ́ mákindé ṣe bẹ́ẹ̀bẹ́ láìrò ká sọ fún àwọn ayé ká ṣèlérí ká mú ṣe kó dẹ̀wà gẹ́lẹ́ bá a ṣe sọ. òun ló jẹ́ ká máa yin gómìnà ọmọ mákindé mákindé ṣe bẹ́ẹ̀bẹ́ láìrò fáwọn ayé a ṣèlérí ká mú ṣe kó dẹ̀wà gẹ́lẹ́ bá ṣe sọ òun ló jẹ́ ká máa yin gómìnà ọmọ mákindé mákindé ṣe bẹ́ẹ̀bẹ́ láìrù ká sọ fáwọn ayé ká ṣèlérí ká mú ṣe kó dẹ̀wà gẹ́lẹ́ bá ṣe sọ òun ló jẹ́ ká máa yin gómìnà ọmọ mákindé. lájọ́ onírèǹpẹ̀rẹ̀ màkàṣáyìn. gbọ́dọ̀ ti bá rẹ̀ mú.